sheikh robi táyì náà nífẹ̀ẹ́ wọ́n ní aljamaat mathalan ibi tí mo lọ ní o wọ́n ní àwọn jamaat lápèjúwe al'an nísìn alùsúnnàtì wàljama'a alùsúnnàtì wàljama'a fi mashariki ardi wa magharibiha àwọn onísúnnà eh, àwọn alùsúnnà wàljama'a fi mashariki ardi wa magharibiha ní ibùyọ oòrùn ayé àti ibùwọ̀ oòrùn rẹ̀ ní على تدليل الإخوان المسلمين، wọ́n sọ pé àwọn al-ikhwanil muslimin ẹni ànú ni wọ́n àwọn ahàlùsúnnà àwọn ahàlùsúnnà kí n tún ka al'an ahàlùsúnnati wal jama'a àwọn ahàlùsúnnà wal jama'a wọ́n sọ pé kí ni gbogbo àwọn àfá ìsìláàmù o wọ́n ní àwọn ahàlùsúnnati wal jama'a gbogbo àwọn onísúnnà àwọn ahàlùsúnnà wal jama'a fi masharikil ardi wa magharibiha ní east àti west ayé ala tadlil al-ikhwan al-muslimin wọ́n gbà pé àwọn ikhwan muslimin ẹni àánú ni wọ́n wa tablig àti jamaatu tablig wa annahum alu bid'in wọ́n ní oníbídíà ni wọ́n wa hadharu minhum wọ́n wọ́n against wọn wa ala rasi awla ulama àwọn tán bẹ ní forefront àwọn ulama tá sọ yìí wa tullab al àtàwọn student of knowledge yìí fi masharikil ardu magharibiha ní east àti west ayé nìyí ẹni tó ń bẹ forefront wọn ni al-alamatu al-alamatu ibn baz wal-alamatu al-albani wal-alamatu ibn uthaymin wal-alamatu al-fawzan wal-alamatu al wal-alamatu al wal-alamatu salih al wal-alamatu tuwejiri wa ghayruhum. ẹ jẹ́ n sáré yanjú ọ̀rọ̀ tí afábdùlgọ́ni juma náà mọ́ wa àtàwọn ọmọ wọn àwọn ọ̀rọ̀ tán mọ́ wa pé ṣe bí ń gbà tí mìíràn wá sí ibi sẹ́mínà wọn ṣe bí mo sọ wípé ìjìmára lórí àwọn àdìkọ́wà mùsùlùmí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn èmi ti tààrọ́ já àlórí ẹ̀ mo ti tààrọ́ já àlórí ẹ̀ very simple ó ti bá yín sìn kódà ní tẹ́fì màkí mo ti tààrọ́ já àlórí ẹ̀ ó ní pé gbogbo àwọn ọ̀rọ̀ tí mo wá ń sọ lẹ́nu jọ́ mẹ́ta tí mo fi ń ṣe rọ́dù fún yín rọ́dù ló ń jẹ́ fún nǹkan tí mo sọ ń gbà yẹn ó clear bàjẹ́ bóyá nítorí pé n tí ìwà sọ báyìí nítorí pé ẹ̀yìn nítorí wípé mi tí láǹfààní àti sọ báyìí bóyá ló jẹ́ kọ́ máa rí lójú òun náà ni mò ń sọ yìí oyè báyìí sìn òun ni mò ń sọ yìí àwọn ọ̀rọ̀ tí mo ń sọ yẹn èmi gẹ́gẹ́ ní ìsìnbáyìí gbogbo ọ̀rọ̀ tí mo sọ yẹn ti ṣe rọ́dùn fún pé kò sí ìjìmá kò sí ìjìmá ó túnmọ̀ sí gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe ìdíá ìjìmá ní sí pé ìjìmá bẹ̀rẹ̀ àwọn àdìkọ́wà ní sílmùn so ibáyìí sí ọjẹ́ mi mo sọ ni ó jẹ́yìn ni ó jẹ́lú mi ni ó eléyìí tí mo sọ yìí jẹ́ rọ́dù fún gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe ìdíà ìjìmá ní sí pé ìjìmá bẹ̀rẹ̀ àwọn àdìkọ́wà mùsùlùmí so ibá ìsìn ọjẹ́ mi mọ́ sọ ni ó jẹ́ yìí ni ó jẹ́ lómi ni eléyìí tí mo sọ yìí jẹ́ rọ́dù fún gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe ìdíà ìjìmá ní sí pé ìjìmá bẹ̀rẹ̀ àwọn àdìkọ́wà mùsùlùmí so ibá ìsìn ọjẹ́ mi mọ́ sọ ni ó jẹ́ yìí ni ó jẹ́ lómi ni eléyìí tí mo sọ yìí jẹ́ rọ́dù fún so ibi tẹ́mi tí wá yàtọ̀ sẹ́yìn òun ni wípé èmi ò gbé kalẹ̀ gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí májẹ̀mú kó torí pàṣẹ exam ó tí bá yìí sìn ibi tá àti jọra wa nìyẹn ẹ̀yìn ti gbé kalẹ̀ ẹ̀sìn pé tàbá ti rí tí ò bá ti sí násù àbí kó sí àbí ká rí ìjìmá àbí ká rí ṣíbù ìjìmá a lè ṣe ìlìsáàmù ó ti yé èmi ò gbérú mọ́jẹ̀mú ìyẹn kalẹ̀ ń tèmi rárá rárá kò sí ibi tí mo ti gbé kalẹ̀ rí ó ti bá ń sìn so àyàtọ̀ síra wa gédégédé níbi bẹ̀yẹn àyàtọ̀ síra wa pátápátá níbi bẹ̀yẹn so bẹ́lẹ̀ ìṣe jẹ́ nìyẹn ṣé kọ̀rọ̀ bí táyì náà nífẹ̀ẹ́ wọ́n ní aljamaatu mathalan ibi tí mo lọ ní o wọ́n ní àwọn jamaat lápèjúwe al'an nísìn alùsúnnàtì wàljama'a alùsúnnàtì wàljama'a fi mashariki ardi wa magharibiha àwọn onísúnnà àwọn alùsúnnà wàljama'a fi mashariki ardi wa magharibiha ní ibùyọ oòrùn ayé àti ibùwọ̀ oòrùn rẹ̀ ní ala ikhwanil muslimin wọ́n sọ pé àwọn alùpùpù mùsùlùmí ẹni àánú ni wọ́n àwọn ahàlùsúnnà àwọn ahàlùsúnnà kí n tún ka al'an ahàlùsúnnàti wàljama'a àwọn ahàlùsúnnà wàljama'a wọ́n sọ pé kí ni gbogbo àwọn àfá islam wo wọ́n ní àwọn ahàlùsúnnàti wàljama'a gbogbo àwọn onísúnnà àwọn ahàlùsúnnà wàljama'a fi masharikil ardi wa magharibiha ní east àti west ayé ala tadlil ikhwan muslimin wọ́n gbà pé àwọn ikhwan muslimin ẹni àánú ni wọ́n wa tablig àti jamaatu tablig wa annahum alu bid'in wọ́n ní oníbídíà ni wọ́n wa hadharu minhum wọ́n wọ́n against wọn wa ala rasi awla ulama àwọn tán bẹ ní forefront àwọn ulama tá sọ yìí wa tullabil ilm àtàwọn student of knowledge yìí fi masharikil ardu magharibiha ní east àti west ayé nìyí ẹni tó ń bẹ forefront wọn ni al-allamatu al-allamatu ibn baz wal-allamatu al-albani wal-allamatu ibn uthaymin wal-allamatu al-fawzan wal-allamatu al-luhaydan wal-allamatu al-ghudayan wal-allamatu salih al-sheikh wal-allamatu tuwejiri wa ghayruhum kábọ̀n kan tí sheikh rabi san wọ́n àwọn ahalu sunna ní east àti west ayé wọ́n ń bẹ lórí pé kí ni àwọn ikhwan muslimin ẹni àánú ni wọ́n àwọn jamaatu tabligh ẹni àánú ni wọ́n àwọn tó dẹ̀ ń bẹ fọ́nfọ́n tán àwọn alùsùnà tá à ń sọ yìí ẹ́ àwọn wùlámà tá àwọn wùlámà àti àwọn tọ́lábàtúlì ilmu ẹ́ àwọn ni àwọn tán dárúkọ wọn yìí dọ́làlú àwùlá wọn lẹ́ni àánú ni àwọn jamaatu tabligh àtàlẹ́ ikhwan muslimin wa hadharu minhum wọ́n dẹ̀ warn against wọn wa bayyanu fasada manhajihim wọ́n ṣàlàyé pé manhaju wọn gbádùn fọláyọ àrídùhùn ilà mubtadi'un dọ̀ọ̀lùn sọ ibò hawa ka abil hasan abdul almuttabi li awahu alladhi yumashi jama'at tabligh wa ikhwan muslimin wa yudafi an wa yuharibu ahla sunna min ajlihim wa yusammi jama'at tabligh wa ikhwan wa ikhwan almuslimin bi annahum ahlu sunna min ahli sunna so dé ìparí nǹkan tán sọ ṣé ìtí check rọ̀bì sọ èyí sìn àwọn wo ni wọ́n rìfẹ́ sí wọ́n ní àwọn alùsùn náà ní east àti ó tẹ́ ìsìn wọ́n ń bẹ lórí pé kí ni àwọn ẹni wọ̀nyí kí ni nǹkan tí wọ́n sọ yìí kí ni nǹkan tí wọ́n ń sọ yìí ṣé gbogbo alùsùnà ọ̀dẹ́lẹ̀ ẹ̀yìn that's number one number two ó ní pé wọ́n sọ pé mustahidil umma alátẹ̀lílì alikhwan muslimin torí pé tí wọ́n sọ pé mustahidil umma definitely ẹ̀ níyọ ikhwan kúrò mbẹ́ tẹ́ẹ̀ bá ti kà fara wọn àwọn náà láwọn mùsàìdùn nu wọn ẹni yóò jamaatu tablighi kúrò ń bẹ tẹ́ ẹ bá ti ṣe kí ni tẹ́ ẹ bá ti wọn ni tẹ́ wà pé mùsùlùmí ni wọ́n so definitely ni àwọn náà gbọ́dọ̀ ní representative ni níbi kíní ẹ ṣíà ni àṣàyẹ̀rọ ni mọ̀tòdúyọ̀ ni so usulufiki yìí táwọn ń sọ ó ti ń sin ó gbọ́dọ̀ kó ṣíà kó gbogbo àwọn yòókù sínú ni so bó lẹni tó mọ tó ń sọ yóò sọ wípé àwọn ìjùmọ̀wù ń bẹ lórí pa àwọn ṣíà ìjùmọ̀wù mujtahidi umma àwọn tó ṣe ìṣẹ́hàdù nínú umma ó ń bẹ lórí pé kí ni àwọn ṣíà ni o ipe oníbídíà ni wọn bó lè ó túmọ̀ sí pé ṣíà gan agri lórí ara wọn pé oníbídíà làwọn àṣàyíra agri lórí ara wọn pé oníbídíà làwọn màtúrídíà agri lórí pé oníbídíà làwọn àbí bó lè fẹ́ tírìtì ọ̀rọ̀ ìjùmọ̀wù ní tẹ́ máa sọ pé mujtahidi umma ni tẹ́ẹ̀ ní pé àwọn àṣàyíra sí i usulu fíkì tẹ̀sán àwọn olókọ tí wà lórí ẹ̀jù bí wọ́n ṣe àwọn àṣà ẹ̀rà mọ̀tòrìdí à ń kó lókọ tí rọ̀jù lórí usulu fíkì so ìtàlálùbọ́sà ń sọ ìsọkúsọ yìí ìṣùmọ̀wò tẹ́mi ń kóòtì ìṣùmọ̀wò àwọn àfáàsùn náà ohun tí mò ń sọ clear dáadáa àwọn àfáàsùn náà mò ń sọ ohun tí mò ń sọ náà ni ṣé kọ̀rọ̀bí náà fi ń rìn lẹ́ báyìí ṣùgbọ́n mi dẹ̀ ni màá lo gbólóhùn pé ṣíbù ìṣùmọ̀ àwọn à